kọmọ yàtọ̀ láàrin kọtàlà àti kọtàlà àbò lórí sọ pé lè fa alàlè fi àlè wọ́n lè mú fa àlà wà gbé ìlú máa ma rásà máa wà àdàlà ní alùpùpù yàtọ̀ lè máa lè yàtọ̀ láàrin fa àlà àti fa àlà ọ yàtọ̀ gidigbe kọlọ kàálí bíyà ó lè yé dáadáa ẹgbẹ̀rún orin ni tọ́sọ̀rọ̀ pàṣẹ náà wà ní fárúkú.

kódà ọ̀n bẹ́ẹ̀ nu wọn tó ẹgbẹ́ wa gbé di mùsùlùmí ìbá ìbá ẹgbẹ́ wọ́n yìí sálámù sí i bá sálámù sí i mọ̀ wàláì wọ̀ ìdáhùn wàláì làdì ìmọ̀ tó le tó wà inú kó wọn káyọ̀ sí kéèké nígbà tí wàá di sílẹ̀ àná àtikọ́jẹ́ mọ̀ fẹ́lí òǹbídíà òǹbídíà ti yá àti kéèké yìí nǹkan kan lọ́dọ̀ àwọn òní sálámù sí yẹn ṣé àkídà àti sálámù náà yẹn àgbà ojú so ìtọ́wọ̀ ló wà ní pé kò sí ìwọ́n bí ìbòdì àbí ọ̀gẹ́náìsì ìbòdì mọ gbogbo téèyàn bá ti tó ṣe ń torí tọlọ ó sì láti yàn tọlọ ntọ́ba ti clear àti ọ̀sẹ̀ ntọ́ba rúbi fún ọ̀kúra lórí ẹ̀ tòkọ́lọ̀ fọmọ ọ̀tọ́ àmàdé táàbà sì múra yàtọ̀ sí pé ìsìláàmù wí kọ́lá aláàbọ̀lá ọ̀rọ̀sọ àti bí ọlọ́run wí ọ̀yìn nàbí wí táàbà múra dáadáa wàhálà tí ọmọ tẹlẹ nàìjíríà ní àwọn àsìkò míì ti ń bọ̀ yóò tún bú délé lọ táàbà fi òṣèlú ọlọ́pàá àmì tá a bá filẹ̀ fọwọ́ àwọn èèyàn sí èdè yẹn gidi agbọ́dọ̀ jẹ́ pé yẹn gidi ló dominate ẹ̀ ní nǹkan fi change o wàhálà tá à ń rí kìí ṣe kìí ṣàwa la gbin o àwọn tó ṣáájú ni ẹ̀ ń gbin o là ń kéré rẹ̀ ìtawà náà ó gbìn fún àwọn tí ń bọ̀ ìlú kùkà náà ó ti tó èrò ká ikú mọ dún dòkó jẹ́ ń ṣe kí n fojú rí kí n jẹ́ ẹjẹ́ àti kìí ṣe túláàtì ní ká fojú rí kìí ṣe túláàtì ní ká jẹ́ ẹlòmíràn máa jẹ́ lẹ́yìn ìwà kò sí ìwọ̀ mẹ́ẹ̀ dáhùn ìbò fi kọjá wa sí ìdí nìyẹn ẹlòmíì ẹmí rẹ ni ó sì gbéwò ẹmí rẹ ni ó sì bodò yọ máa fún àwọn tó wà lókè ní information láì mọ̀ bóyá wọn lọ wọn bọ̀ nígbà táwọn bá di tẹ́tì nǹkan gbọ̀ báyà wọn ó gbèrú wọn sọ di tí ó gbèrú lọ́dọ̀ tí wọn ò ní ti tẹkinọ́lọ́jì ẹ̀fọ́ àwọn máa fi gbowó lọ́wọ́ tí a nígbà táwọn olè tẹ̀lé wa tó ti tẹ́ káwọn náà fi ká plan kalẹ̀ fún ọjọ́ iwájú kọ́lọ́n jẹ́jọ́ iwájú wa kọ́ máa dáa ju òní lọ. Pọ̀rọ̀fà ti gbọ́ tí wọ́n wí ó náà ni pé ẹnìkan ti dá ó ẹnìkan fẹ́ máa gbà wẹ̀ christian ni kò sọ kó o ti di muslim ó ti jọmọ kékeré àbí ẹ̀kọ́ ni ah, àgbàlagbà ní oṣù mọ́ ní ṣe mọ́ mi kélé mi ni so wọ́n lọ tóbi thirty years àgbàlagbà ni so wọ́n bá jọkùnrin ó di ọmọ bímọ bá jọkùnrin náà ni o di ọmọ bímọ lẹ̀ ṣùgbọ́n ó tún ní títà àgbàtí yìí ti gba islam tẹ́lẹ̀ tó ti dẹ́lẹ̀ àti ní bá sọ rárá o kọ́kọ́ gba islam náà irú àwọ̀ lọ́fẹ́ máa gbà wọn nínú bá bi pé wàhálà ti ń ti pọ̀ nígbà wọlé pẹ̀lú náà lọ́wọ́ àwọn òjò ẹ̀gbà kankan mọ́ <laughs> àwa ní ta ló ṣe déédéé nínú àwọn méjèèjì ọlọ́run bá nìkan lọ́mọ ẹni tó ṣe déédéé ìtọ́jẹ́ dáwà ó ní èdè kékeré ó ní èdè ọgbọ́n tó lọ tí ó sì yé nìyí bẹ̀ so ó ṣe é ṣe kọjá gbọ́fẹ́ floyd yìí ni pẹ̀lú ẹ̀rọ àwọn tó wọ́n ti ṣe nù ọkọ̀ síbi tẹ̀gbẹ́ àwẹ̀ láàrin ìyìn àtọ́lọ́ọ̀nì ẹnu fúrufúru ọ̀nà láàrin ìyìn àtọ́lọ́ yìí ọlọ́run sọ pé àtọ́mù yìí wà á ní àwẹ̀ mi mo ní ìbí ní ìsẹ̀yìn lẹ́sẹ̀ rẹ̀ ìyẹn lè jẹnu fúrufúru kó jẹ pé ẹ̀jọ̀ gbà wẹ̀ rárá tó di éjì so láàrin ìyìn àtọ́lọ́ ẹni tó sọ pé kọ́kọ́ gba Islam kò lè láwẹ̀ kankan àti kọ́ gba Islam kò lè látàfà níbi àwẹ̀ yẹn gba náà gba sókè èsì tó yẹ kó sọ pé àlè tó pẹ́ nìkan ẹni oṣù mi sí ẹ̀yin náà tẹ̀ sí pé kò burú bóyá kọ́ máa gbàgbé látara àwẹ̀ ń bọ̀ bá ṣe pé lọ́mọ ẹ̀yin náà àtọ̀ ẹ̀yin mi torí pé bí ẹ̀ bá ṣe rí nǹkan wá jẹ́ ẹ̀ pàṣẹ ìfọ̀ ẹ̀yìn ní ọ̀dọ̀ wa ọmọ kan bẹ pẹ̀lú wa ní ìsìn ní ọ̀dọ̀ wa ní lílọ́ ẹ jẹ́ mọ̀ pé màmá rẹ̀ fi sẹ́yìn bàbá rẹ̀ abéèrè náà ó ní pípẹ́ ni wọ́n yóò yé mi dáadáa sọ ẹ̀gbọ́n lè wọ́n lóye tó lọ́wọ́ kékeré kò ó sì jáde ó sì ṣe common entrance ni ó sì lábúrò méjì lẹ́yìn mo láfẹ̀ẹ́ ló bẹ̀ mí pé amọ̀jọ́ ń kírun mọ́ ni yọ̀wọ̀ àmọ́sálásí láti wá ṣáàjì sẹ́ẹ̀tì mọ́mọ́ rẹ̀ ó sì ní àwọn ọmọ ilé àkàtì ẹjọ́ rìn gẹ́mà sí ní ọmọ bá wa kírun ó sì tún bá nu àwẹ̀ sọ ẹgbẹ́ mi gan tó fún ní ìtọ́ pé gbà tó àbúrò rẹ̀ náà àjọ ń kírun ìkẹta nìkan ló kéré pọ̀ tó wọn jẹ kó tí ì mọ̀ ọ́n kankan tó àbúrò kejì àtọ́ àjọ ń kírun báyìí ni o màmá rẹ̀ sì ń rí wọn màmá wọn ó sì ń rí wọn ó sì ń rí wọn kò sì sọ wọn kan kódà kó lè bá a dà òfin ọlọ rẹ́gísítà sí lè kéwò tòtẹ́ bá ti bẹ̀ lẹ́yìn àwẹ̀ ní ìsìn yọmọ lọ lè kéwò ìkànnì àwọn tí wọ́n ń tẹ̀rù mọ́sálásí torí mọ́sálásí tẹ̀mí bá ti wà kì í sábà ní mọ̀ọ́mú pámánẹ́ǹtì mi ò mi ò gbàgálà ní màmú báwa ní ìjìlọ <laughs> ẹtọ a máa kírun fúnra wa ni màá tò lẹ́yìn gbà mí màá bọ wájú gbà mí ẹnì kẹ́kọ̀ọ́ yìí sọ pé oyè oyè bàbá àwọn mi káyìí lọ sọ káyìí káyìí kíra wọn ṣe wájú bàtà àti ẹ̀dín bá wájú ti gbọ̀ àìlè ní kẹta wí láwa yìí kódà bí mẹjìmọ kálukú orí yìí ní òkè tó kálíbà ọbaara ìdí àtẹ̀tẹ̀ tí ó ti wà lẹ́sẹ̀lẹ̀ kọ́lọ́n tọ́ka ojúkò báwọn náà kó sọ ojúkò báwọn náà nínú dábàá ẹ ló mẹ ní pé ìkẹrẹdọ àwọn tá a fẹjọ sí ọ ti fún lóko ìkíní ń jẹ ali ìkejì ń jẹ hamza <laughs> wọn láti fún ẹ ní ali òde fún alámúta mo ní màmá rẹ pẹ̀lú láti ní ali dáadáa ni wọn gbé o tẹgbẹ tí ẹ bá fẹ́ kọ sí yóò Ọlọ́run lè pé kọ dàgbà báyẹn kó jẹ pé yóò kó ìdájọ́ mẹẹdẹ màmá rẹ tí ó sì tó yé ọkọ ẹsẹ fún ìtọ́lọ́mùbá tó rí mọ́tò mẹ́ta lẹ́yìn pé ṣọ́ọ̀ṣì ti ń lọ gan-an kí ni bá bọ̀ ń bẹ̀rẹ̀ ahẹ́ eh. so odi kejì kiri mùsùlùmí o sì bímọ káyọ̀ ah, kó ní bàbá rẹ̀ wà láyé màmá yẹn náà wà láyé bẹ̀ sí nǹkan ọ̀dọ́ wọn ká jù sí ibi kan kristian kan wá wà lẹ́gbẹ̀ẹ́ wa ọkọ rẹ̀ bá kú onìkan ní dágbélé òun àtọkọ ẹ̀ níjọ́ dágbélé àwọn ọmọ yòókù bẹ́ẹ̀ dojú lọ amẹ́ríkà lé nǹkan pọ̀lọ́ bí tó ti lọ ilé ọkọ bí ọmọ bíi mẹ́rin àbí mẹ́ta náà lòdì lọ́wọ́ adigun onìkan ní dá sùn lé lọ́wọ́ ni wọ́n fún un lọ́mọ ẹ̀ sí yọmọ sùn lọ́dọ̀ àmọ́ ọ̀gá ìnáwó kò lórí àwọn náà ẹ bá jù ọjọ́ rẹ̀ tó pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ dídé mu lọ sí chọ́ọ̀chì nù o ní ọdún ọmọ jẹ́ gbọ̀rọ̀ yìí abrahamu ni tó lọ́sàájú báwọn èèyàn ṣe sáà lọ́dọ̀ bàbá ní ìmọ̀ pé nǹkan wà ṣẹlẹ̀ làwọn aṣá gbìyànjú nù ọ̀dọ́ta láti ṣe àtàtì ìrọmọ mú kúrò ní ibẹ̀ ṣùgbọ́n ọmọ lẹ́yìn ọ̀rẹ́yìn ló ó ti eighty percent forty eight percent ọ̀nà tí ó kú lọ́dọ̀ mọ̀mọ́ ẹni wá forty eight percent ó sì kú wọn yọ ọ̀dà mọ́ òní máa lọ chọ́ọ̀chì mọ̀ mọ̀ kó sì wà mọ́sálásí sẹ́wọ̀n nǹkan tó ẹ̀kọ́ ọ ẹ̀ òye hekima ọgbọ́n èèyàn fi máa ṣe dáwà tó níbi àwọn tọ́lọ̀ ń fún wa ní àǹfààní ẹ̀ ìdí ọba sáfàáni ká lọ́gbọ́n kankan ju kọ̀láwé ọ̀rọ̀ ìdájọ́ nù ní òsè dọ́gbọ́n sí àgbà ńgbọ̀jẹ́ pé ẹdí ẹdí ẹ̀dá ni yóò ní ní ìsìn àà òsè dọ́gbọ́n sí bàtìkọ̀ sẹ́ni kan ti ń gbé agbésọ́ láwẹ̀ bẹ̀rẹ̀ <laughs> olóògùn sì láti gbà wẹ̀ ńgbọ̀ bá gbà wẹ̀ bí mẹ́ta ńgbọ̀ bá gbà ẹ̀ ọ̀ wá fẹ́ kán mọ kírun tó àti ló ń gbà ìwẹ̀ ló kù àti mọ sọ fún yàgà iṣẹ́ gbogbo ìtọ́ bá bọ̀ ẹ́ ó ní ìdíkà kan wọ kẹfẹ́ ara ẹ̀dá ó lè wá irí tẹ́tìlì tí ẹlòmíì kẹfẹ́ ara mi wọlé ẹ̀gbọ́ ẹ̀dá mi àwọn àbá náà ti tún sọ wípé ìwẹ̀ ta ní káfíìrì ọwẹ́ sí ìwẹ̀ pé torí kúfúrú ni ni àbí torí àìmọ̀ ó ti lè ní jẹ́nẹ́bà ló fi ń wẹ̀wẹ̀ yẹn ọ̀rọ̀ àwọn àbó òpin kan lórí ẹ̀dọ̀ ọ̀dọ̀ torí ọ̀sọ̀ yìí pé ẹ̀dọ́ bá ṣe yìí pé bó ṣe ń bàlágà náà ló di mùsùlùmí ìwẹ̀ òní ọ̀wẹ̀ ṣé ìwẹ̀ jẹ́nẹ́bà ni ọ̀wẹ̀ ni àbí ìwẹ̀ kúfúrú ṣé tó bá wẹ̀ tán tó gbèsè mo fi yé bá mi fi yé so which means tá a bá fi lára balẹ̀ ọlọ́run lè fi kó gba Islam látara àwẹ̀ yẹn so ọlọ́run balẹ̀ kan ní ọ̀bọ̀ ní mímọ́ o. ẹ ẹ ìṣirò kan ẹ ta lọ́tọ̀ ṣé bàbá ṣé ilẹ̀ tọ́ ni ah. ẹ ẹ sọ ẹ sọ wípé bí ẹ bá ti mu omi àgbọn síbẹ̀ ṣe tọ́nu ẹ wá tún sọ nǹkan yín fẹ́ wá fẹ́mi sọ kálíbà mọ́tàkì dáhùn ni o. ọ̀dọ́ ọ̀sẹ̀ ilé ẹ̀sẹ̀ rí ìbéèrè tó dáa ni ẹ pé níta wà bíi náà fún náà nìyẹn tó ká béèrè tó bá rú wa lójú nípa àlámọ̀ yẹn kọ́lọ̀ kọ́mọ sọ wa kọ́nà ìyàtọ̀ ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ gbé nínú gbólóhùn yín gan àtijọ́ ká ti kọ́kọ́ tẹ̀lẹ̀ àti kí ni pé ẹni kí ni yàtọ̀ láàrin bullet proof tí èbó ṣe tí bọ̀n ọ̀ràn yẹn àti èsì yorùbá ti ewé àtẹ̀gbò ìbò ṣe bullet proof pé ìbọn ò ní ràn yìí kò mí ìpè ìbọn ò ní ràn yìí kò ní bọ́ sí bí <laughs> bullet yóò bá ti dànù rẹ yóò bá bọ́ sí i tọ́ bá fi lè lu bullet àbọ̀lọ̀ ọgbọ́n tí mo fi ti bulẹ̀ kú fọ̀ ọ̀kọ́ bá rẹ̀ yóò ti tẹ́tí mọ́ ẹ ti ó yàtọ̀ sí agbára òkun ó yàtọ̀ sí agbára òkun ti Yorùbá so gbogbo ìbọn òràn wọn ìṣẹ̀bọ̀sọ́lọ̀ ni kò sí èméjì mẹ́ kẹgẹ́sì kò sí èméjì mẹ́ request yẹn wọ́n ti kọ́ sọ́ngbà mọ̀nsálù àlọ́mú ní kó tí o wulẹ̀ jẹ́ ká lọ sáyìn lọ́dọ̀ àwọn ọlọ́pàá pé nítorí wá ṣẹlẹ̀ kọ́ wá mú un. omi àgbọn kó sì mu ewédú àbí nǹkan tí wọn pé yóò mú wọn kó sì yóò tó já kéèké kò ní ìdí tó bá àsáká bùlájú tó <laughs> yọ wá dáàbò lójú wá mí kódà ẹ kódà kò ṣe ife kọ̀ ràn án ó ti ní nǹkan míì tó ṣe ni èmi nìyẹn ó sì ní ẹ̀rọ tí nǹkan tí ó ṣe tí ó ṣe yọnú àjẹnú. gbogbo àwọn kìíní yẹn kìí ṣe lásán ká mọ̀ rò pé lásán ni ṣùgbọ́n tó bá jẹ́ àìsàn ara tá a lo ewé àtẹgbòsí tí ò mú ọ̀fọ̀ tí ò mú kankan lọ kò sí wọn bẹ inú sẹríà sẹgẹtì sí so ìṣọ́ra èyí ṣáájú fún wàláwùlá dáfọ̀ọ́lá iná sábà àdọ̀hún bèbá adé làhùn dìmẹ́tò sọ̀wá mi wọ̀ bíyà nínú àwọn àyà tá a kà nígbà tá a ṣàlàyé nígbà nílé rèké ni so gbogbo ká ní afẹ́ lò kankan fún ìṣọ́ra ìṣèkèké ìtọ́lọ́dì afẹ́ lò kankan fún ọrọ̀ ajé arísìkì àwúre ìṣèkèké ìtọ́lọ́dì afẹ́ lò oògùn kan fún fáhámù kágbọ̀ yóò lè wà nínú ọpọlọ mi ìṣèkèké ìtọ́lọ́dì àwọn kankan bẹ tó ẹ ẹ lè lò kankan fún ẹ lè lò kankan fún dùkú kẹ ẹ̀rọ awọ ẹ̀bẹ̀ yìí sọ́dọ̀ kẹ tọrọ tẹ̀ǹtẹ̀ lọ́dọ̀ lọ. àwọn kan bẹ tó ẹ pé àìsàn ara ni àwọn kan bẹ tó ẹ pé ni kò nídìí pé kódà bí ẹ bá ń gbé nǹkan kan fún yàn ọkàn tán yàn ní pé yàn ó nídìí gẹ́gẹ́ ní ọ̀sọ̀ fún yàn. tẹ́gẹ́ ti àwọn obìnrin tẹ́ ẹ̀ pé àwọn obìnrin gbọ́dọ̀ sàánú ẹ mọ̀jẹ̀ ń lo gbọ́dọ̀ ní ọkọ̀ fẹ́ ló tẹ̀lẹ̀ tẹ́ ẹ pé wọ́n jù á lọ pọ̀. bá sọ fún obìnrin ìdè pé tọ́ba bá bá àwọn ọ̀tá nǹkan tẹwàá ní kóòtù lè máa jí lọ́jà àwọn òní wẹ́ mọ́ ní òun ní ní ni kò ní kò ní ọ̀dà sájẹ̀ pé àkókò lè máa dọ́jà òun pé ọba ti di agbọ́nkà ló máa dé tó ó lè máa yàrá ìfúnni wọn so ń bọ̀ ṣe omi kan àbí kan àti aago torí ìní òtẹ́ wí fún yọmọdé ní bọ́yá fún ilé wa ti so àwọn àwọn mìíràn máa ṣe nínú àwọn ṣọ́ọ̀ṣì ó ti kọ́ńpa mẹ́sìn àbíkọ́ jẹ́ nọ́ọ̀sì ó ti mọ̀ntà gbomi ó lò ó ti mọ̀ntà láyé ó lò ó ti mọ̀rí ti ń ẹgbẹ́ tí ń lò lò yọ wà fi tómi fún wa yọ wà yẹ lágbàgbé agbésù lágbàgbé agbésù yọ wà gbé lẹ fún yọ bá ní ah, agbára bẹ́ẹ̀ yẹn tó ń lò lọ́dọ̀ rẹ̀ ó ti tẹ̀ ètè ni lóko tí tó kámọ́ nígbàgbọ́ wọ́n ròyìn obìnrin kan sọ níjó ni olóṣèlú ni wọ́n ní ẹ bá dà mọ́ bò ìmọ̀ bá dáhùn àwọn jẹ́ ròyìn bá sọ obìnrin ọkùnrin wọ́n ní kébìrì lẹ́yìn kébìrì lọ́yẹ̀ kẹ́ ẹ pé káàbìrì káàbìrì ìní kódà bó sáyà kúrà lòlò àbá kan náà sọ̀rọ̀ ní ní ìbàdàn kan bẹ ọkọ̀ ọlọ́ọ̀ni ẹ sábẹ ọkọ̀ ọlọ́ọ̀gbò táwọn bí ọ̀sà sálámù ọ̀ma ẹ̀wù náà wà bẹ́ẹ̀ òṣùgbọ́n ìrìn wà níbi bíi gbáyà bíi ẹ̀yìn àwọn ibi tí ó jẹ́ pé tí bàbá ń bọ̀ sí yóò yóò wọ́n lè yí bẹ̀ sí tí òfin ní bá wọn ní ìdí oríkì ara àti sàtàrà mẹ́rin ni táyà kúrò nǹkan bá ń ṣiṣẹ́ fún pé òkìgbẹ́ àbí ajẹta kí ló dé tẹ ẹ fún àdéhùn sọ̀rọ̀ sọ̀rọ̀ nǹkan náà kò ní jẹ́ kó nǹkan ní ọ̀kọ̀ọ̀kọ̀ mọ̀ so ká má dùn síbi ẹ̀bọ̀ rárá kó lọ́nkọ́ mọ̀ sọ wa tí ó jẹ́ àdébí ẹ̀bọ̀ lọ́mọdé ṣe wa láti ọ̀la nù. but i don't